ń bọ́ ẹ bọ́lẹ̀ lórí òkè má jẹ̀mú mo ti mọ̀ pé ọmọ bò kọ́ fẹ́ gbé jáde nígbà yẹn ni sọlọ́rí burúkú ni woman yìí ni kí ni woman yìí sáyé woman yìí fẹ́ bàjẹ́ ni sọlọ́rí burúkú ni wòlíì kí ayé ni fẹ́ bàjẹ́ ni ó ń ṣiyèrè ni àdìjọ́ tọ́lọ́rí burúkú yìí ti sọ̀rọ̀ tó ti yọ pé olówó lórí òkè má jẹ̀mú ó ti gbé gbogbo ìṣòro ẹ lé ẹgbin ọ̀run Ebi ọ̀run wá kú olórí burúkú ẹ̀ wá ṣùgbọ́n lẹ́nu lókè ó jábọ́ owó wà ní mọ́ni ike ẹ̀wà kan ike jollof rice kan ike fried rice kan fáwọn ẹlẹ́mí fáwọn ẹlẹ́mí ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni àbórí eléyìí burú ni ṣé woman yìí yàwó lè ní kí ló sọ yìí ṣé nítorí pé nítorí pé Àgbàlá Gabriel ti ṣe Muyideen lóore ìyẹn wá ní kó pa Muyideen ni ẹ ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì yìí olórí burúkú ni wọ́n o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú ìgbèkùn ní ṣọ́ọ̀ṣì wọn nítorí pé wọ́n fún wọn ní pẹ́ẹ́nì ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú wòlíì yìí wọ́n wà nínú ẹni tó máa ń ba ayé àwọn ènìyàn jẹ́ nítorí pé àgbàlá Gabriel wọ́n ti wá ẹ̀bù ẹ̀bù mú ìdí nísìn ìyá wọn ni kò lù pa tágbàlá Gabriel bá nà mú ìdí nípa àgbàlá Gabriel wàá tó fi òkú mú ìdí nígbà owó lórí íńtánẹ́ẹ̀tì ni. ya wòlé ṣá anyway náà bóbìnrin ò bá nílà káyè tó kàn sọdé sọ̀rọ̀ ẹdín wòlíì òjijì orí burúkú tó máa ṣe lórí social media rí ó wá sọ pé ọmọ yẹn ò lè rálàánú mọ gbogbo àwọn ọmọ yẹn ò ní rálàánú ìwọ lórí burúkú obìnrin yìí nítorí ìwèrè bíi tí náà la ṣe nọ́ọ̀sì mi bíi tèmi àlàfẹ́ pa ilé ìṣá ó wá sọ pé mú ìdínà ò lè rálàánú mọ́ ológo ni Muyideen ogun tó go ogun tó takù Muyideen ló fẹ́ sọ ológo ẹ̀ di olófo mélòó mélòó àwọn ológo ènìyàn tí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì tẹ́yìn olórí burúkú yìí ti padà sọ wọ́n di ẹrú ẹ máa ní kọ́ máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì kọ́ máa ṣe kíní kan kọ́ máa ṣe gbá kọ́ máa ṣàwo ẹ wà fún wọn sínú ìgbèkùn ẹni pé torí pé ẹ̀ fún wọn lóúnjẹ àìmọye ẹ̀ làwa náà ti ṣe àìmọye mistake yìí làwa náà ti ṣe èèyàn wá sí ṣọ́ọ̀ṣì ká tẹ̀ wá nígbèyàn tẹ̀ wá ṣọ́ọ̀ṣì ó bá àánú wá ṣọ́ọ̀ṣì ó wá ní kó máa gbé àyíká torí pé wọ́n ń fún lówó yẹn ìyẹn wá níbẹ̀ kó wá sọ dẹrú ìyá alágbájá ẹ̀ tọ́ba lè bá mi fọṣọ ìyá alágbájá tẹ́lẹ̀ bá mi fọ kíní yẹn ìyá alágbájá ìwà lè bá mi lọ bá lè ẹ̀ tún ràn ràn lọ sọ́dọ̀ àlè nítorí pé ẹ̀ fún lóúnjẹ àbúrò ní burúkú ni wọ́n yẹn gbọ́kọ̀ tí wọ́n yẹn sọ ni so nítorí pé àgbàlá Daniel wọ́n ti wá ṣàánú ẹ̀ nísìn ìyẹn wá nígbẹ́ kó wá máa ń sọ ọdún àgbàlagbà yẹn kó máa nà lẹ́gba olórí burúkú yìí dẹ̀ support nuisance ìgbà tó pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìwà tó máa ń wù náà nìyẹn àìmọye èèyàn ló ní problem tó kọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ gbàdúrà àwọn olórí burúkú tó pera wọn ní wòlíì yìí wọ́n ti sọ di ẹrú ayé. ó wá ní ó ṣe wedding fún ó ṣe kinní kan fún ta ló ránṣẹ́ wedding ta ló ránṣẹ́ ìyàwó ṣé mú ìdí náà fẹ́ fẹ́ yàwó ni àbúrò rẹ̀ lẹ́yìn wòlíì yìí ni ọlọ́fẹ́ pàtí ń jẹ ni ṣé mú ìdí náà fẹ́ fẹ́ yàwó ni ó mọ ọmọ ọlọ́mọ lójú ọ̀nà tó ń taṣájà ẹ̀ tiẹ̀ àbọ̀ ọmọ pé implication ní ṣá àbọ̀ ọmọ ọkọ tó wà bíi ndc ni ṣé lọ́pá yìí òun ò dáa níbi ó ti ta ṣájà ẹ̀ ni gbàgbàlá dáadé ẹ̀ bá rọ̀ lọ àgbàlá gébẹ̀lì bá rọ̀ lọ́rùn kò tún ní sọ́pọ̀ òtún fẹ́ padà síta bínú ilé bá dùn èèyàn ò ní sọ́pọ̀ òtún fẹ́ padà fóun àbí òun tún fẹ́ padà síta náà ìwọ olórí burúkú ìwá ni ẹ torí ìwọ náà ń jẹ ní pẹpẹ ìgbà tó jẹ pé olè lẹ ń jẹ ní pẹpẹ ikú tó máa pa yín lójijì lẹ ń jẹ ní pẹpẹ olórí burúkú eléyìí náà torí pé o fẹ́ ṣèṣọ̀kalẹ̀ wọ́n máa gbèrè owó wọ́n máa gbèrè owó òwò èrè lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ pọ̀ màálù tó máa pa ẹ́ gbogbo yín wòlíì yẹn ti rajà o ẹ torí pé mo ní pé lórí burúkú gbogbo yín ẹ fẹ́ máa support ẹ jẹ́ ká mú ìwà tí ò da kúrò nítorí ẹnìkan torí ọ̀la ni àìmọye àwọn ènìyàn ló wà nínú ìgbèkùn nínú ṣọ́ọ̀ṣì àìmọye obìnrin lódìdí single mother lẹ́ni ó wà ní ṣọ́ọ̀ṣì báyìí àwọn olórí burúkú yìí lọ́nà máa sọ fẹ́ mẹ́sẹ̀gì fún pé ọkọ ẹ̀ ò dá o ibùjókòó ẹ̀ ò dá o kíníyàn kìnìkan ẹ̀ ò dá o ìyá wa fọkọ ẹ̀ á dúró ní ṣọ́ọ̀ṣì ẹ̀yà wa sọ wọ́n dẹrú ẹ máa ní kọ́ máa bá yín fọṣọ kọ́ máa bá yín ṣe gbá olórí burúkú sọ pé olóúnjà ta oúnjẹ kú ẹ wọ́n máa yí ìyá wèrè ṣá wọ́n máa yí ìyá wèrè o ó wá sọ kọ́dọ̀ kọ́tọ́ mi báyìí. tí bàbá oríyọmí bá gbọ́ sórí mi ó máa fẹ́ ìfẹ́. sórí wo ló wà ní sórí olórí burúkú aláyé bàjẹ́ olóṣòyí ayé lè fẹ́ bàjẹ́ ni. ó wá lọ wá pọ̀ jẹ kíní kan tí wọ́n rí ṣọ́ọ̀ṣì yẹn ẹran ní bòun ṣoògùn wọ́n ti mọ̀ bòun ṣoògùn náà láì fi bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ mi kọ àbí tó bá kọ́ lẹ́mi kọ́ bá ilé à ń bọ̀sì bọ́sí mo mọ̀ ẹ́ pé bí obìnrin yìí bá ń sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ irọ́ ni obìnrin wòlé tó sọ̀rọ̀ yìí obìnrin yìí gbogbo ọ̀rọ̀ ẹ̀ irọ́ ni kò lóòótọ́ kankan nínú. ó kọjá sínú kíṣì ẹ̀pọ̀ mi tí mo lò kù ó wá da ẹ ti let me tell you something èmi náà ti ṣerú mistake yìí rí táwọn èèyàn bá wá bóyá ọgbà ọgbà ìrànlọ́wọ́ wá bóyá wá ti ń pẹ́jù ó ti ń lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mo wá gbà wọ́n sílé àbí mo gbà wọ́n sáà àyíká mi wọ́n bá mi ṣe nǹkan from there màá máa rán wọn níṣẹ́ tí kò jẹ́ kí n rán wọn bí kí n máa ní kó bá mi fọ mọ́tò ṣèbó ogun ló gbé wọ́ṣọ ìkìtì máa ní kéèyàn bá mi fọ mọ́tò ni tó yẹ kó bá ní kó mọ̀ àfi tó bá fọlọ́ntíálì nípò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́ bọ́ gbogbo ìgbà yẹn ìbòjú máa ti bò wá lójú nítorí pé àhẹ́pù wọn sọ wọ́n dẹrú ṣèbọ Ọlọ́run ló ẹ̀pù àwa náà káwọn náà tó lè máa ẹ̀pù wọn ṣèbá àwọn èèyàn kan ló ẹ̀pù àwa náà káwọn náà tó lè máa ẹ̀pù wọn ṣé àwọn tí wọ́n ẹ̀pù àwa ṣé wọ́n sọ wá dẹrú ni. ẹ̀yin wèrè wòlíì adé máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ẹgbẹ́ kan tó lórí burúkú yìí ń sọ náà sọ́dọ̀ ni wèrè yìí sọ yìí wọ́n ní mú ìdí ní òlùrà láàánú mọ́ ìwọ ló òlùrà láàánú àwọn ọmọ ẹ̀ òlùrà láàánú ọlọ́dún máa pa yí ẹ̀ jẹ́ ni irú àwọn wòlíì tá à ń sọ rèé àwọn wòlíì kan wọ̀ tó yẹ pé ẹ gbọ́dọ̀ sádọ́ sí abẹ́ wọn tẹ́ bá sádọ́ sí abẹ́ wọn ooru ikú ló máa mú yín pa olúwa lóbìnrin yìí àwọn wòlíì kan wà tó yẹ pé ẹ gbọ́dọ̀ sálọ sábẹ́ wọn tẹ́ bá sọ̀rọ̀ sábẹ́ wọn ìṣòro ten percent ẹ gbé lọ wọn á padà sọ́jọ́ hundred percent mọ́ yín lọ́wọ́ irú àwọn olórí burúkú yìí ni. Ah. wọ́n ní ẹ mú ìdè ojoojó ṣe wẹ́ẹ̀dì fún oyin bá kọ fún kò ní rálà àánú mọ́lá yí ẹ̀ wọ́n lò ní rálà àánú. ṣé ó tọrọ àánú lọ́wọ́ àgbàrá Gabriel ni ṣèbá àgbàrá Gabriel lórí lójú ọ̀nà. Ísírẹ́lì yẹn ni wọ́n ń dojúkọ irú àwọn ìlàkọjá báyìí tí wọn ò lè sọ fún yàn kankan àìmọye àwọn aláìsàn ló wà ń bẹ̀ tó yẹ pé ìnira máa ma dé bá wọn dójú ikú á máa ṣe bí bàbá òun ò rí wọn according to nǹkan tí màá yìí ṣe yìí ǹjẹ́ iṣẹ́ ìgbà ǹjẹ́ wòlíì wa ṣe fi ń ṣiṣẹ́ ìgbàlá báyìí ṣé à ń wòlíì wa ṣiṣẹ́ ìgbàlá báyìí gbogbo àwọn ṣé iṣẹ́ ìgbàlà là ń ṣe yìí àbí iṣẹ́ ikùn wa ẹ̀ ní sóríire gbogbo ẹ̀yin wòlíì èpè yìí. máa gbọ́ ọ̀kan tí wọ́n máa yìí sọ mò ń bà mí ò tí ì dé mo tún bà ó.